onílé ẹkú lé ìrònú ẹ̀ ńlẹ́ ẹkú ọjọ́ méjì ẹsẹ̀ kú ọjọ́ mẹ́ta tá a bá ti rẹ ẹni ti pẹ́ ṣe bẹ́ẹ̀ kú àti báyìí ló ń kiri ẹni. kódà ó tójọ́ mélòó kan a máa wò pé àmọ́ bọ́ láti inú ìtẹ́ mọ̀ ẹ má bínú iṣẹ́ báyìí ló sọ ọmọ nù bí òkò àdúrà yín náà ló kún gbà lórí mi ẹ ṣe ẹ kú fẹ́ ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀jíṣẹ́ àtẹ̀ránṣẹ́ onímọ̀gbà tí wọ́n ń béèrè pé ọmọ akin ló láti inú ìtẹ́ ń kọ̀ wọ́n sọ pé láti inú ìtẹ́ ń bọ̀ lónírà bá jìgàn láti inú ìtẹ́ ti dé padà tẹ̀lé tí ó máa ti tún ayé ṣe kábalẹ̀ máa lò nínú ìṣẹ̀mí láti inú ìtẹ́ ti dé lọ kí sálára lọ kí sàjọrọ̀ lọ kí sọlọ́rọ̀ gún àga pé mo tún ti dé pàtó ọmọ akín tún ti dé láti inú ìtẹ́ tún ti padà dé lónírà bá jìgàn. onílé ẹkú lè rònà ẹ̀ lẹ́lẹ́kan sí ẹ̀mí kágòkè má bàa ṣe lẹ́tẹ̀ẹ́ ewúrẹ́ tó wọlé tí ò kágò dẹran àmúso ní àgùntàn bọ̀lọ̀jọ̀ tó wọlé tí ò kágò yẹn dẹran àmúbọ̀dìṣẹ́ di yẹ kókó èyí tó wọlé tí ò kágò yẹn dẹran nú àgò ìbọ ọlọ́run ibà wọn bí mi ìbẹ̀yìn èèyàn ṣé bọ́wọ́ gẹ́gẹ́ báyìí ló ń ṣíwájú ijó ẹnu gangan ló ń ṣíwájú òfin sísú tàbí ṣùgbọ́n ò sí níbi àtijọ́ mọ̀ bó ti jọ yẹra wa pórúkọ ọmọ báyìí ò ní ìjà ọmọ àyànfẹ́ yìnyín ọ̀rẹ́ yín olólùfẹ́ yìnyín nìyí usman akorede ọmọ àdìlù lèmi jẹ́ èmi là ìjàdí ìkọ́ ọmọ olókun ọ̀la ọmọ olókun ọ̀rọ̀ ọmọ olókun wẹ́ẹ̀tì bíi ẹlẹ́rìí odò tí mo fi ojúmọ́ dá lókè nínú èdè ọmọ akin international ayé náà rè jìwìnì jìwìnì ọ̀rọ̀ àní mo sábà ń tẹ èdè mo ti kó ságbọ́dọ̀ ọ̀rọ̀ àwọn tó dá mọ̀ ló ń pè mí ní Altman ó gbóná létí ayé mo ti dé tọ̀hùntọ̀hùn mi tí mo fi ń gba yìí létí àwọn èèyàn òkúta tó máa ṣe bíi kọ́wọ̀n láwùjọ òkúta ẹyẹ abìyẹ́ rẹwà bí ọ̀kí òtíìsì tí kìnìún bá ti wá búra múra mọ̀ nígbó níjò tìgbọ́ ti jù wá sí mi lọ́lọ́lọ́ nìyẹn kálẹ̀ ẹkú kálẹ̀ ẹkú ìtẹ́tísí láti inú ìtẹ́ títí dé ètò tá ti máa bára wa sọ̀rọ̀ nípa ìṣẹ̀mí ètò tá ti máa sọ fún wa nípa ibi tá a ti ṣì gan ní pàtó amúkan ẹ̀rọ wò kìláwò àwò sàlẹ̀ ibo la ti ṣì ibo ló ti wọ́ wá gan ní pàápàá wọn bẹ sùn ní fapò rọrí ìwọ ọmọ báyìí ló mọ ọmọ ṣòkì gbẹ gbogbo ẹ gbogbo ẹ lámà yìnbọn lórí ètò láti inú ìtẹ́ báńkọ́ fm là ń papá bí usman akọ̀rọ̀dé ọmọdé lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí i ó jẹ́ ọlọ́run ọ̀rọ̀ tó wá gbẹ́nu mi sọ̀rọ̀ lénìí ìjẹ́ ọlọ́run ọ̀rọ̀ tó wá gbẹ́nu mi sọ̀rọ̀ láṣàlẹ́ yìí tó rọ́gbọ̀n mi kọ̀ ìmọ̀ mi kọ̀ òye èmi kọ́ bí kò ń ṣe ìmísí ọba elédùnmarè tí ò ní tán láéláé fà á bàdà ó pọ̀ yanturu ó pọ̀ lóníjà burata ó pọ̀ lónírẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ láti ní ìtẹ́ ti dé pẹ̀lú àyànfẹ́ yín olólùfẹ́ yín ẹni dáadáa ẹ̀yẹ́ ń dátọ́ mi díẹ̀ nà kí n ṣe mi náà ká wá bọ́ sórí ìtàn lóníràbájìká láti ní ìtẹ́ ọ̀rọ̀ láti ní ìtẹ́ títí bá lè bàgẹ́ lónìí elétí tó mọ̀ ọ̀rọ̀ gbóyè súnmọ́ bí kọ́ńtò fìtí ìyàwó ọ̀rọ̀ tó ṣe wá láǹfààní. bàbá gbin ọ́nú ni wé tá a ṣebẹ̀ nínú ìpò ẹ̀gúsí ẹni máa yọ ayọ̀ ẹni òsì ni yóò sì máa pariwo ibi bí n bá ti wá sọ ọ́ tó bá ti ń bẹ etí ọ̀tún wọlé má jẹ́ ó bá tòsí jáde torí pé ọ̀rọ̀ báyìí lọmọ ilé ti jẹ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ta nà ní pọ̀npá ni àtà bálẹ̀ àtà bárò pẹ́ tó bá ta wà kó má fi ṣèbínú àfi ń sọ̀rọ̀ kó ba lè yẹ gbogbo apáta porongodo náà ni ọ̀rọ̀ tí n bá tọjọ́ kó máa wí tí ẹ lọ kó máa wá kí ẹ̀mí àrẹ lọ́kọ́ sí máa lò láti fi ṣe ìṣẹ̀mí ọ̀rọ̀ láti inú ìtẹ́lẹ́lẹ̀ ètò ni òun ní pé àròpin àròpin lọ̀rọ̀ láti inú ìtẹ́gbẹ́ wá láṣàlẹ̀ ètò ni àwọn màláìkà tó ń gbọ́rọ̀ wá sórí ìtẹ́ ti gbedé lálẹ́ yìí wọ́n láròpin ẹnu máa kí ni kó o bá wọn sọ wọ́n láròpin ni kó o bá wọn olólùfẹ́ rẹ̀ àwọn tó ń tẹ́tí sí ẹni kó o bá bá wọn sọ àròpin láàrin èèyàn àròpin láàrin ẹgbẹ́ àròpin nínú inú gangan gangan tá a mọ̀ sí àròpin láti inú tá a mọ̀ sí self esteem gan tó padà di ohun tó jẹ́ pé tó padà di ohun tó jẹ́ pé ó padà di ohun tó padà sọ̀rọ̀ láàrin àwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ adarí òun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn abìdí ìyẹn yẹn ló sì padà rà rẹ̀ pín látara wípé ayé kọ̀dí ayé sí wọn ayé tó ṣe pé à ń gbénu ẹ̀ tí ò yáyé ayé tó ṣe pé ń gbénu ayé gangan wọn wà ayé fúnra wọn ayé ayé ayé anamọ́nayé ayé anamọ́nayá ayé anamọ́tatiye ló fi ń pe ayé tó fi yéyé tó fi yéyé yéyé yéyé yéyé nínú ayé òun náà ní ìṣeré wà ó nínú ayé òun náà ní ìdàkejì wà ìṣeré àti ìdàkejì gbogbo ẹ̀ ló dá sínú ayé bó jẹ́ pé a ní ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ náà òun náà látún ní òkùnkùn bó jẹ́ pa ní rere bẹ́ẹ̀ náà òun látún rí àbúrú tí méje bá ti wá ń wá lóníwọ̀wọ́ ká má gbàgbé wípé ibi tó bá ti jẹ́ rere tó bá ti wá ibi náà tún padà bọ̀ ibi kó má gbàgbé wa lọ àdúrà tó yẹ ká máa gbà tí bá ti wá dé tó bá dàbí pé àrọ́lọ̀ náà tó dàbí pé nǹkan padà dín tó bá dàbí pé kò padà jọra wọn tó dàbí pé ibo la fẹ́ ti sí gan tó dàbí pé ibà ọlọ́jẹ fẹ́ ṣe tó dàbí pé kò tiẹ̀ wáyé ni mọ́ má rò pé ọ̀rẹ́ torí pé bẹ́kúngbẹ́dálé kan ayọ̀ ń padà bọ̀ òun lòwúrọ̀ àní bẹ́kún bá pẹ dalẹ́ kan ohun tó dájú ni pé ayọ̀ ó ń padà bọ̀ òun lòwúrọ̀ mọ̀nàmọ́ná tó tàn mọlẹ fọmọ olóore ni ó ń bọ̀ wá tàn mọlẹ fún wọn náà kò sì máa wá wo kò sì máa wá wo kò tẹ́tí sí mi kò gbọ́n mi ó ń sọmọ olókùú bẹ́ẹ̀ ni àní padà sí mọ̀kú ẹ̀ ó ń padà rí bẹ́ẹ̀ ní ìsinyìí ni ọjọ́ ń bọ̀ ìgbà ń bọ̀ àsìkò ń bọ̀ tí nǹkan padà sanmọ́nà ọjọ́ ń bọ̀ ìgbà ń bọ̀ àsìkò ń bọ̀ tí nǹkan padà dùn àròpin tó fẹ́ràn yẹn kọ́ ni ọ̀nà àbáyọ ìwọ ṣáà máa tiraka ìwọ ṣáà máa gbìyànjú ìwọ ṣáà máa ṣe bó ti ń ṣe lọ ìtẹpámọ́ṣẹ́ àdúrà tòun ti sùúrù òun lè dáfínrà lọ láyè gbà wọ́n ti rò pé òun ní padà jẹ́yàn ni wọ́n padà wá fẹnu gbolẹ̀ níwájú rẹ̀ torí pé ẹnu tí ìgbọ́n fi bóríṣà lọ́jọ́ sí ó ń padà wá fi gbolẹ̀ níwájú ẹ̀ jẹ́ wá sọ fún ọ ó ń padà ṣe òkòwò tàbí ó ń padà gbìyànjú láti rọ́nà kan lọ ó wá rò pé ẹbí àwọn ọ̀rẹ́ ni ó padà tẹ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ibi tọ́pọ̀lọpọ̀ ẹ̀dá ti ń ṣàìṣe nìyẹn ọ̀rẹ́ mi kan èèyàn mi dáadáa ẹnì mi dáadáa Toyin Muhammad Sùúrù ó sọ nínú àkọsílẹ̀ tó máa ń kọ ó ní wípé bí o bá ń padà ṣe nǹkan kan láyé yálà okòwò ni a ó ń padà ṣe nǹkan kan láyé tó jẹ́ wípé bóyá bí ọ̀nà ta lè mọ̀ sí ọ̀nà ìbàjẹ́ ọ̀nà ìbámu ni tó wá ń padà retí kí ọ̀rẹ́ rẹ kó wá padà retí kí àwọn ẹbí rẹ tó padà retí àwọn olójúmọ̀ àwọn ojúlùmọ̀ rẹ kó padà tì í lẹ́yìn kó di ike tó ń bẹ lẹ́yìn abuké tó ń padà ti ike lẹ́yìn kó di òkú tó ń padà ti nǹkan kan lẹ́yìn kó di igi lẹ́yìn ọgbà ẹ òǹtọ̀ràn àwọn ojúlùmọ̀ rẹ wọ́n padà mọ ibi tó ti ń bọ̀ wọ́n padà mọ bí o ṣe rìn wọ́n padà mọ bí o ṣe ń tiraka àti yá wọn lára pé kí wọ́n padà tiẹ̀ lẹ́yìn gbọ̀ngbọ̀ngbọ̀n wọ́n dúró tiẹ̀ lẹ́yìn gangan tàbí kí wọ́n máa kí wọ́n máa jẹ́gi lẹ́yìn ọgbà fókòwò tó ń ṣe á nira díẹ̀ kò ń ṣe pé wọ́n fẹ́ ṣe rere rẹ̀ kò ń ṣe pé wọ́n fẹ́ kó dàlúyọ láyé kò ń ṣe pé wọ́n fẹ́ kó ṣe dáadáa láyé ṣùgbọ́n bó ti rí gangan náà nìyẹn torí pé wọ́n mọ ibi tó ti ń bọ̀ àpọ́nlé yìí yẹn ò ní padà síbẹ̀ bó ti jẹ́ kó jẹ́ ṣùgbọ́n àwọn ará tí wọ́n mọ ibi tó ti ń bọ̀ àwọn ará tí wọ́n mọ ibi tó ti ń gbéra àjò rẹ̀ bọ̀ àwọn ará tí wọ́n mọ mọ bó ṣe ń pò àwọn àràpàtọ̀ mọ bó ṣe ń sè é àwọn àràpàtọ̀ mọ pé ibo lo ti padà bọ̀ àwọn ni padà máa Eh, eh, gbárùkù tiẹ̀ tó padà débi tó ń lọ àwọn ọlọ́padà máa digi lẹ́yìn ọgbà ẹ tó fi padà débi tó ń lọ àwọn ẹbí rẹ àwọn ará rẹ àwọn ọ̀rẹ́ rẹ àwọn ojúlùmọ̀ rẹ gbọ́ mi dáadáa kò yẹ kó wọ́n fẹ́ ẹ fún ṣe rere kò yẹ kó wọ́n fẹ́ ẹ fún àlùyọ ṣùgbọ́n bó ti rí gangan nìyẹn tí wọ́n bá ti mọ ibi tẹ́nìkan ti ń bọ̀ àti fún ní àpọ́nlé àti ì tí ó fi padà máa rí ọ̀nà mú lọ sẹ́nu àti máa rí àpọ́nlé àti tó fi padà máa rí gẹ́gẹ́ bí ẹni tó máa ṣe gẹ́gẹ́ bí fún bí ọmọ ṣẹ́ àti máa rí àpọ́nlé àti tó fi máa rí ẹni tó máa ṣe fún bọ̀yìbọ̀yìbọ̀yìbọ̀yì tó wọn á fi máa lọ wájú tó wọn máa ṣiṣẹ́ tó máa ṣiṣẹ́ ọmọlẹ́yìn fún tó máa fi máa lọ wájú kò ní yá bọ̀rọ̀bọ̀rọ̀ tó máa retí pé ọ̀rẹ́ rẹ tó máa retí pé ẹbí rẹ tó ní pé ojúlùmọ̀ rẹ ni wọ́n máa ṣe bọ̀yìbọ̀yì fún ẹ tí nǹkan tó ń ṣe fi máa lọ ó ṣàṣìṣe ni o torí pé kò rí bẹ́ẹ̀ bó ti rí láíláí níbo tí màá rí náà nìyẹn gbọ́ mi dáadáa o má mú ọ lọ́ta kò ń ṣe pé wọ́n fẹ́ kó o ṣe eré gbọ́ mi dáadáa má mú ọ lẹ́ni ibi kò ń ṣe pé wọ́n fẹ́ kó dáa fún ọ ṣùgbọ́n tàbí pé wọ́n mọ ìrìn àjò ẹ tó ti ń bọ̀ tàbí pé wọ́n mọ ibi tó ti ń bọ̀ wá tàbí pé wọ́n mọ bí o ṣe ń pò tàbí pé wọ́n mọ bí o ṣe ń ṣe àti fún ẹ ní iyì àti àpọ́nlé táwọn fi máa dà gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn tó fi máa dàbí aṣíwájú ìyẹn ò ní sí ń bọ̀ ìfún ẹ wọn ò mọ bí tó ti ń bọ̀ ni bó ṣe gan láyé nìyẹn bó ṣe gan láyé nìyẹn ṣùgbọ́n àdìbò yẹn bí yẹ àwọn ará rẹ àwọn ọ̀rẹ́ rẹ àwọn ojúlùmọ̀ rẹ tí wọn bá gbárùkù tiẹ̀ tó bó o ti rò bó jẹ́ kó gbárùkù tiẹ̀ tó wá padà rí pò ọ̀fẹ́ fún ṣeré tàbí tó padà rò pé gbogbo ẹni gbójú okùn lé ògàn òjẹ ni àgbà ẹni ni ó fẹ́ni lójú owó fàtásẹ́nu ẹni ni ó kiri lẹ́yìn gbogbo ara ló fi ṣẹ́gun rárá kò rí bẹ́ẹ̀ o tó wá padà ti rú bẹ́ẹ̀ o ti rárọ̀ pẹ̀ nìyẹn torí pé gbogbo tó wà gbogbo tó lọ́wọ́ bá dá gbogbo tó lọ́wọ́ bá ṣe tóun ti gbà tásìkò gbogbo tọ́lọ́ wọn bá dá gbogbo tọ́lọ́ wọn bá ṣe tóun ti gbà àti gbogbo tọ́lọ́ wọn bá fi ṣe gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ pátá tóun ti dí gbogbo tó bá ṣẹlẹ̀ pátá tóun ti ìtumọ̀ tó ní ni tọ́lọ́ wọn bá ṣe gàgà fún wa àbárí ohun tọ́lọ́ wọn bá ṣe wọ́n tarí pé àórí gàgà tarí pé àmọ́ ètò fúlẹ́dùmarè ní fún ẹ̀dá la padà rò wípé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí rí bẹ́ẹ̀ gbogbo tó ṣẹlẹ̀ yìí kò jọ bẹ́ẹ̀ gbogbo tó ṣẹlẹ̀ yìí báwo ló ṣe jẹ́ gbogbo tó ṣẹlẹ̀ yìí kò jẹ́ kó rí bẹ́ẹ̀ ọ̀rẹ́ wa má ro àròpin torí pé bẹ́kún bá pẹ́ dalé kan tó dájú ni pé àyọ̀ ń bọ̀ lówùúrọ̀ tiraka ìgbìyànjú iṣẹ́ rẹ̀ ń bọ̀ láláìpẹ́ tiraka gbìyànjú àṣeyọrí rẹ ń bẹ ó ń bọ̀ láìpẹ́ àròpin máa ń sọ ẹ̀dá ẹni tó yẹ kó ní tó padà ní mọ́ ni wọn tó wọ́n ti padà yìí mú sí ẹ léni wọ́n tó padà sọ pé ìṣù máa dára rẹ láàmú wọn ọlọ́run padà wá fún ẹ níyì àti àpọ́nlé àti ẹ̀yẹ tó wọn gbọ́ mi dáadáa tó ṣe pé àwọn tí wọ́n ti pa àwọn tẹ̀ ń wò lókè lónìí pa àwọn tẹ̀ ń gẹ́gẹ́ bí aláṣẹ orí lónìí pa àwọn tẹ̀ ń gẹ́gẹ́ bí ẹni ńlá lónìí tó àsìkò kan nínú ìṣẹ̀mí wọn lọ bá wọn kí wọ́n sọ̀tàn gbèsè ayé rẹ̀ gbèsè ayé wọn fún ọ wàá rí wípé àsìkò kan ti lọ sẹ́yìn sẹ́yìn sẹ́yìn tó yẹ pé àwọn gan ọ̀rẹ́ ni tó dúró tì wọ́n àsìkò kan ti lọ sẹ́yìn sẹ́yìn sẹ́yìn tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ló ti padà ló ti padà yínú sí gbogbo ohun tá a mọ̀ sí innovations ohun tá a mọ̀ sí ọgbọ́n àtúndá tí wọ́n mú jáde wọ́n padà yínú sí wọn pé kí ló ṣùgbọ́n èyí tó ń darẹ̀ láàmú kí ló ṣe arábìnrin tó ń darẹ̀ láàmú kí ló ń padà àti tó ń ṣe ìgbàràrà tó ń ṣe ṣé bọ́ ti ń ṣe rè ta lórí tó ṣe eléyìí rí ta lórí tó ṣe nǹkan báyìí rí ẹ́ bó ṣe máa rí gangan náà nìyẹn ṣùgbọ́n wọn lò ní jẹ́ kó padà pa ara mọ́ nínú ẹnu torí pé ọ̀pọ̀lọpọ̀ ló yẹ kó ti gbénú dára tó yẹ pé ara tó ń bẹ́nu ẹ̀wọ̀n padà jẹ́ kó gbé jáde ọ̀pọ̀lọpọ̀ ló yẹ pé inú lára rẹ̀ ń gbé inú lára rẹ̀ lè máa kú sí à bó ṣe rí gangan nìyẹn ayé lórí yẹn èèyàn lórí yẹn àwọn táwọn èèyàn sọ kó máa kó sí lórí ẹni tó jẹ́ pé gbogbo tó jẹ́ pé àwọn táwọn èèyàn sọ fún un kó máa kó sí nínú làákàyè ẹni tó jẹ́ pé gbogbo táwọn èèyàn sọ kó máa wá kíyèmí ara lọ kó máa fi ṣe ìpinnu nípa ìgbésí rẹ̀ àti nípa ohun tó ohun tó nílò láti ṣe nínú ọkàn rẹ̀ àti lọ́jọ́ iwájú ẹ̀ nínú àfojúsùn ẹ̀ á padà máa gbénú á padà máa gbénú dára ara máa gbénú ẹ̀dá ara ò ní jáde síta káyé ba lè rí ara ò jáde síta káyé ba lè mọ̀ ara ò jáde síta káyé ló sọ fún mi pé ọmọ akin kí ló dé ọ̀pọ̀ sọ pé àmọ́ akin kí ló ṣẹlẹ̀ ọmọ science class la mọ̀ ẹ́ sí ọmọ onímọ̀ ẹ̀rọ la mọ̀ ẹ́ sí kódà o mọ̀ kò kí n ṣe pé o mọ̀ báwo ló ṣe jẹ́ ìbòlù kí ló wá débi ká máa sọ̀rọ̀ sọ̀rọ̀ kí ló wá débi ká máa fọ̀rọ̀ dára kó ló débi ká máa fọ̀rọ̀ ṣe ohun tó ń jẹ́ gẹ́gẹ́ bí ìṣẹ̀mí mo sọ fún ọ pé wá gbọ́ mi o àrà ń bẹ nínú mi tí mo fẹ́ dà alára tó ń gbé nù mí mi ò gbọdọ̀ fi sínú kú alára tó ń gbé nù mí gbọdọ̀ gbé jáde alára tó ń gbé nù mí gbọdọ̀ gbé jáde kárí balẹ̀ mo sọ wípé gbogbo àrà tó ń bẹ nínú ẹ má gbénú dára gbé àrà rẹ jáde kó máa jáde sí táwọn èèyàn bá ti wá ń sọ fún ọ má jẹ́ kó jẹ́ ìrẹ̀wẹ̀sì ọkàn fún ẹ táwọn bá ti wá ń sọ fún ẹ pé kí ló ń bá káàkiri ṣé bó ti nìkan lọ́wọ́ eléyìí tó ń ṣe ìṣe kò tó ẹni jẹ́ kó yẹ wípé àrà tó ń gbé mi ń gbé jáde sẹ̀ àní mi ní àròpin lórí àfojúsùn tí mo ní ìṣe àní mi ní àròpin lórí ohun tó gbé nínú mi tí mo fi ń dára ìṣe àrà ni mí ọmọ alára mi ni mí èmi gangan lọmọ alára tó ń gbénú àrà tó fi ń dára ẹ jẹ́ kó yẹ wọn bẹ́ẹ̀ máa ròpin gbọ̀n tàbí ti sọ fún ẹ ìjákulẹ̀ á máa wá ìrẹ̀wẹ̀sì ọkàn á máa wá látara wípé òun lù kò dùn látara wípé òun fà kò tó àti látara wípé ọ̀rọ̀ kò bá kùn gbé táwọn èèyàn ń sọ sí ẹ látara wípé àwọn àwọn ọ̀rọ̀ tó ń mú ìrẹ̀sì ọwọ́ kàn wá táwọn èèyàn sọ sí ẹ bó ṣe rí gangan gangan náà nìyẹn wọ́n gbàgbé gbogbo àwọn tí wọ́n ti rò pé ò padà mọ ohun tó ń ṣe wọ́n tó rò pé jákujàku ló ń ṣàdá ló ń ṣe wọn ni wọ́n padà wá tó wá dọjọ́ wájú láti wá bá ẹ pé a ọmọ nìyẹn ọmọ tá a kì í ní mẹ́sàn-án ọmọ tá a kì ní mẹ́wàá ọ̀pọ̀lọpọ̀ yẹ pé látara pé ọ̀rà tó ń bẹ́ ní wọn jẹ́ kó gbára nú ẹ̀ dájáde síta ọ̀pọ̀lọpọ̀ pé àwọn ti padà pa àrà mọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ ní ìpadà wá di ọmọ ọmọ bá a wí lógúnlógún bá a wí lọ́gbọ̀nlọ́gbọ̀n kò ní gbọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ló padà rí ngboro tó ṣe pé wọ́n ti padà di nǹkan míì ọ̀pọ̀lọpọ̀ wọn ti padà di jàgídíjàgan kò ṣe pé wọn ní àfojúsùn kò ṣe pé wọn lára tó ń gbénu wọn ṣùgbọ́n àrà tó ń gbénu wọn wọ́n ti padà pa mọ́ wọn níkùn wọ́n wá padà di orógbó tá a pa kò láwẹ́ tá a jẹ́ kòkòrò tá a jẹ́ tòkòrò atúnikàtú gèdè náà olùkóso àyànnà tún lọ mọ̀ ìyá òun ni tàrí pé wọ́n ti padà dá wọn nínú àrà tó ń gbénu rẹ má ṣe rẹ torí pé kò jọra wọn á pé òun gbìyànjú o ẹ̀ tí ì rẹ̀ sí àbáyọ má jẹ́ kó jẹ ẹ̀kulẹ̀ torí pé bẹ̀kún bá pẹ́ dá lọ́kàn ayọ̀ ń bọ̀ lówùrọ̀ òwúrọ̀ tí mo sọ yìí ó dé tán ó kù bí ẹ̀ déńdé torí pé tó kùn bá lọ ìmọ́lẹ̀ ń bọ̀ oṣù gangan náà nìyẹn lẹ́yìn ìnira ẹ̀rọ̀rùn báyìí òun ló kàn tó bá padà dìgbà tí ìṣeré bá dé ó padà pa gbogbo gbìyànjú tó ti ṣe tí òkìní tí òmísọ̀rọ̀ ẹ̀ jáde ọ̀rọ̀ láti ní ìtẹ́ kò ní jù báyìí lọ lọ́sẹ̀ tòní ẹja tó fi pàdé sọ́sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú àlọ́ ọlọ́run ọba tí ò ní tán ọba tó dé mi tó dáwọ́ ó ṣọ́ mi yóò ṣọ́ èmi yóò ṣọ̀wọ́ náà á tún fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ tẹ́yìn bá fẹ́ bá mi sọ̀rọ̀ lórí nǹkan kan àbí fẹ́ ṣòpolówó ọjà tàbí fẹ́ rí mi lórí nǹkan kan ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi òdo ẹ̀sán òdo èje àrún ẹ̀fà èje ẹ̀fà ẹ̀rin èjì ọ̀kan ẹ̀rin lẹ́ẹ̀kan sí zero nine zero seven five six seven four two one four Odo, ẹ̀sán Odo, èje àrún ẹ̀fà èje ẹ̀rin èjì ọ̀kan àti èjì ẹni pé zero nine zero seven five six seven four two one four ẹ má wàá gbẹ́mú ma sọ fún agbójọ́ mẹ́jọ wípé ká ra láyọ̀ ká pàdé nìrẹ̀ ká má ṣe lòdì lẹ́yìn ara wa ká ṣe rere ká sọ̀rọ̀ sọ ká dẹ̀ ṣọwá wò rúgbọ́n tá a bá ṣe lẹ́yìn pátápátá ọ̀rọ̀ tán nípàdé tó bá dọ̀la agilé tó ń ṣiṣẹ́ kó ń pa ábẹ̀lẹ̀ tà sí ọ̀pọ̀lọ́ èyí tó ń fojúmọ̀ jọ rẹ̀ mọ́lẹ̀ káàkiri ẹja ṣe eré kó ba lè yẹ wá kó ba lè yẹ mí náà ni ó dọ̀rọ̀ ọmọ akin dágbére fún wa lọ́sẹ̀ yìí pé a ti fi rẹ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ torí pé ire tayọ̀ tó ń dùn kó bá wa gbé orí wa gbé